نعم. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث التاسع والثمانين وتسعمائة وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل بالشمال وعن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال إذا شرب أحدكم فلا يتنفس الإناء متفق عليه ولأبي داود عن ابن عباس رضي الله تعالى عنهما نحوه وزاد وينفخ فيه وصححه الترمذي الحمد لله àwọn جيتي wọn náà tún wá nípa ẹ̀kọ́ léyìí tó wà àwọn àhàdé tó wà nípa òfin ìgbéyàwó pàápàá jùlọ ohun tó ní í ṣe pẹ̀lú ṣíṣe wàlíìmà nítorí pa àfẹ́yàwó. حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما هنا الحديث على قولون أستسقط ما سقط جابر سمعت فروق باباسي جابر ابن عبد الله الأنصاري ناني ليرو جابر صحابي أبار عبد الله صحابي نال نام تبارك جابر ابن سمرة رضي الله عنه ونبقى ليرو وهي سبا سقي عن جابر ọ̀ dárúkọ bàbá rẹ̀ ṣùgbọ́n tó bá ti pé Jábìrì ibn Abdullahi wọ́n sọ pé à ń Jábìrì torí kò ti yé gbogbo èèyàn ta ni bàbá rẹ̀ wọn ló ti sẹ́ gbajúmọ̀ jù nínú àwọn ẹni tí ń jẹ́ Jábìrì gẹ́gẹ́ bí Abdullahi ẹ máa sọ pé à ń Abdullahi nínú adé tìtàn gbà wá ètò ọwọ́ pọ̀jù wọn ni kí Abdullahi ibn Mas'ud. radiyallahu anhu òun náà ni wọ́n gbà lérò jábìrì gbàgbà wáyé wa látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ni la ta'kulu bishimal fa inna ash-shaytana ya'kulu bishimal rawahu muslim ẹ má máa fọwọ́ sí jẹun nítorí pọ́wọ́ sí náà ni ash-shaytan ló máa fi ń jẹun. alimam muslim òun ló gbà wá nínú ẹ̀kọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríya eléyìí tó wá nínú àdéhìí yìí nínú ẹnikẹ́nikẹ́ni tó bá fẹ́ jẹun ọwọ́ ọ̀tún nìkan máa fi jẹun fífọwọ́ sí jẹun ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí bá méjì kan ẹnikẹ́ni tó bá ń fi ọwọ́ jẹun ó ń kọ́ sí ọ̀tá wa ni ash-shaytan ar-rajim ẹni tọ́lọ́ wọn lè dáwà sọ fún wa nípa rẹ̀ pé inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa innama yad'u hizbahu liyakunu min ashabi as-sa'ir ọ̀tá yìí ni ash-shaytan ẹ̀yin náà mú lọ́tà torí pípé tí ń pe àwọn èèyàn tiẹ̀ níṣẹ́ ní pé wọn kàn lè bá àtẹnitọ́ wọ̀ náà sàárì kọ́lọ̀ ń kọ́ sọ wa kọ́ láǹbẹ̀ẹ́ ọlọ́run lọ dọ́wọ́ tó òun náà lọ dọ́wọ́ sí ṣùgbọ́n mú káwọn adájọ́ kan kọ́ rọ̀ mọ́wọ́ tó eléyìí tí kọ́ rọ̀ mọ́ ọwọ́ sí eléyìí tó rọ̀ mọ́wọ́ tó láàmà fi lọ ọwọ́ tó eléyìí tó rọ̀ mọ́wọ́ sí láàmà fowó sì ṣe àgbọ́dọ̀ sí ní pàṣípààrọ̀ àgbọ́dọ̀ gbójú fáìnà lópin ìgbà táwa bá ti jẹ́ mùsùlùmí nítorí ẹ̀ mọ̀tẹ́nàbí sallallahu alaihi wa sallam tọ́lá ẹni tí ń fọwọ́ sí tí fi ń jẹun tọ́lọ́bí lọ́wọ́ tún ni kò fi jẹ́ wọ́n lò wọ́n lè ṣe ànábì wá ṣépè fún wọ́n làwọn ò ní jẹ́ kó lè ṣe láéláé wọ́n ní tó fi fáyé rẹ̀ kò rí ọwọ́ ọ̀tún rẹ̀ lò torí ìdílé yìí báyìí awúrẹ́ sàkíyèsí fi ọwọ́ ọ̀tún wa. mu tó bá ní ṣe pẹ̀lú jíjẹ àbó ní ṣe pẹ̀lú mímu torí ní ẹgbàá wà mí fa inna ash-shaytana ya'kulu bi shimalihi wa yashrabu ay wa yashrabu biha ash-shaytan ọwọ́ sí rẹ̀ ló máa fi ń jẹun ọwọ́ sí rẹ̀ ló máa fi mu ọlọ́run fi ọ̀tún sí èjìká òun ló fi èsì sí èjìká ṣùgbọ́n ní kí tá a máa lo ọ̀tún fún kó yàtọ̀ sí tá a máa lo òsì fún lẹ́yìn gangan náà náà ń pè lẹ́sìn lórí ká dánwò iná ní nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn ṣe sóòsì àbọ̀ ní ṣe pátì sọ pátì àbọ̀ ní pátì níta ń pè lẹ́sìn nìyẹn torí náà fa inna ash-shaytana ya'kulu bish-shimal àkọ́kọ́ la ta'kulu bish-shimal hadha nahy. ìkọ̀fúnni lélẹ́yìí ìkọ̀fúnni tí nǹkan kan ọ̀la ó túmọ̀ sí pé ntaari haram sábà ń lérè pé kí ni ìdájọ́ ká máa haram lè má dá nítorí pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa láti fọwọ́ sí jẹun kíkọ̀ kọ̀ fún ni tá là iná ní kíkọ̀ náà ó kò o makuru ni ọjọ́ makuru kìnnì kí ni jẹ́ láti kóló bishimal ẹ gbọ́dọ̀ máa fọwọ́ sí yín jẹun torí ẹ̀ ńgbàdá nàbì sallallahu alaihi wasallam tí wàá sọ ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá lọ. oúnjẹ tó fọwọ́ sí jẹun kò ní bá bìrì lọ nítorí pé anahiyo yaq anahiyo mutlaq yaqtadi at-tahrim wa yufidu al-fasad ó túmọ̀ sí pé oúnjẹ nǹkan oúnjẹ bú lọ jẹ nítorí pé ẹni tó bá ti fọwọ́ sí jẹun jẹ́nìrálẹ̀ òun àti ṣetán ni wọ́n jọ máa jẹun ṣetán ni ọkọ̀ ọlọ́wọ́ dì wọ́n mọ̀ á kó oúnjẹ oúnjẹ ó wá rí pọ̀ jẹun jẹun jẹun jẹun òyò tó nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn fẹ́ni tí máa ń fọwọ́ sí jẹun torí ẹ̀ ṣọ́ ara rẹ o níbi àmọ́ fọwọ́ sí jẹun ọ̀làjú kankan sí ń bẹ̀ àmì lukó ni àmì lukó ẹni ká máa fọwọ́ sí jẹun àmì pọ̀ gọ̀bàjẹ́ òsìtì rẹ nìkan ọlọ́gbọ́n ó dídìrín kọjá sísọ ó náà ní ká máa fọwọ́ sí jẹun wọ́n lẹ́sẹ̀ẹ́ léyìí túmọ̀ sí pé tí èèyàn bá jẹ́ mùsùlùmí gidi tó sì jẹ́ pé ń tẹ̀lé tá Ànábì sallallahu alaihi wasallam kò ní fọwọ́ sí kò ní fi jẹun kò ní fọwọ́ sí kò ní fi jẹun kọ́lá fi fọwọ́ sí kì í sùn gàgà ló ń gbé lọ sẹ́nu ṣùgbọ́n fi mọ́ni tí ó gbóúnjẹ dẹ́nu rẹ lọ́wọ́ ni ọ̀ gbọ́dọ̀ dán o fi ṣe ẹ̀kọ́ wọ́sì ló fi mú fi kọ́ọ̀pù kọ́lẹ́kọ́ wọ́sì ló fi gbé a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé ọbẹ̀ ń bẹ lọ́rùn kò sọ excuse ń bẹ ẹjọ́ yí kọ́ọ̀pù àfọ̀nù yọ ọmọ ọbẹ̀ ń bẹ lọ́rùn ẹjọ́ yí síbí yẹn yọ ọmọ ọwọ́ tù ọwọ́ tù òun náà àdéhùn tó fi hàn wá ó ti di ọ̀kan ṣùgbọ́n tó jẹ́ alágbẹ̀rùgbọ́n rí aláìlẹ́kọ̀ọ́ alátakò ọlọ́run ó na máa máa jẹun ó máa jẹun so eléyìí fi hàn wá pé àwọn àlìjánu náà máa jẹun ṣètọ́ni máa jẹun àwọn ọmọ ìyá àlìjánu náà kọ́ wọn máa jẹun yàtọ̀ sí àwọn àwọn níyà àwọn ará ni tọ́lọ̀ ń dá la yakuluna wala yashrabun wọn kì í jẹ wọn kì í mu wala yanamun wọn yìí sùn sọ àwọn màláíkà nìyẹn yàtọ̀ sí àwọn àlùjànnú àwọn àlùjànnú khalqun khalaqahu Allahu azza wa jalla minan nar ẹ̀dá tọ́lọ̀ ń dá látara náà ni wọ́n á máa jẹ wọ́n sì máa mu nínú àwọn ẹ̀rí tó mú àmọ̀ kí wọ́n máa jẹ wọ́n máa mu fa inna ash-shaytana ya'kulu bish-shimal wa yashrabu bishimal aṣetọ́ni máa ń fọwọ́ sí jẹun ọwọ́ sí náà làṣetọ́ni máa fi mu tó lóyè túmọ̀ sí pé aṣetọ́n ó máa ń jẹun aṣetọ́n ó máa mu. nínú àdínkù Abu Hurairah eléyìí tí máa Muslim tó gbé jáde nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi Abu Hurairah tó fi sọ owó zakat eléyìí táwọn èèyàn yọ tí wọ́n kó pamọ́. sí agbọn abìkan nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wa sallam tíṣe táwọn máa ń wá tí wọ́n á jí oúnjẹ yẹn kó lóru lóru tọ́lá ń sì kọ́ káàbò gbogbo wa ti jalè ṣètọ́ni àbò mu gbogbo ti jalè àbò mu gbogbo ikpe ẹnu rẹ̀ kọ́ àbò alẹ́ kọ́ kan ẹni tí máa wí tó fi máa wọ́n ní kó máa dáhùn tẹ́lẹ̀ kùrùsì lójoojúmọ́ kó tó sùn. eléyìí anábì sọ̀rọ̀ bá àdúgbò láti kọ́ àtẹ́lẹ̀ mi. anábì wa ni sọ́dà kọ́kẹ́ wà hùwà kẹ́dó. òdodo ló sọ fún ọ̀ṣùgbọ́n gan-an ni òpùrọ́ òpùrọ́ burúkú òpùrọ́ ńlá. tọ́ kí ni ń jalè sọ́fẹ́ lọ́ máa dànù. fa iná ṣẹ̀tọ́nà yá okòló fi ṣe máa wọ̀nyẹ́ ṣọ́bù fi ṣe máa. wọ́n máa ń jẹun ó máa mu pẹ̀lú oṣù torí ẹ̀ ló fà ló fi jẹ́ pé ńgbà tí àwọn àlùjànnú tí wọ́n wá fi ìmánì wọn hàn táwọn náà gba ìsìn Islam wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam àwọn nǹkan kan táwọn fẹ́ káwọn lè ṣe fáwọn nínú agirimẹ́ǹtì yẹn anabi sallallahu alaihi wasallam ọgbà fún àwọn wípé. àwọn àlùmọ̀ àtòun wọn ò ní fi egungun wọn ò ní máa fi nu ìdí wọn ò ní máa fi egun nù dí ìgbẹ́ ara wọn ò ní máa fi nù dí nítorí pé egungun oúnjẹ ni fáwọn àlùjànnú ìgbẹ́ ara tiwa oúnjẹ ni fáwọn nǹkan ọ̀sìn tàwọn àlùjànnú. àbẹ́rẹ́ nǹkan mẹ́rin sílẹ̀ ló jẹ́ pé gbàtà ìgbà lọ sí gbọ̀nsẹ̀ ẹ̀wọ́n á rí nǹkan wá sí ọjọ́ egungun ẹ̀wọ́n á tẹ́fẹ́ fi nù dí ẹ̀gbọ́dọ̀ fi gungun dì nítorí pé zadu ikhwanikum minal jinn oúnjẹ ní fáwọn ọmọ ẹ̀yà inú àwọn àlùjànnú ìgbẹ́ ẹ̀gbọ́dọ̀ fi nù dí òkúta ní kẹ́ wá nítorí pé ìgbẹ́ ẹran tiwa oúnjẹ ní fáwọn ẹran tàwọn àlùjànnú wọn kẹ báwọn lè gungun sọ ajẹlẹ fún àlùjánu gbàtà àlùjánu ìjẹun ajẹkùn wọn máa jẹun ni àwọn náà máa ṣe kíni wọn máa jẹun. tọ ẹ má máa fọwọ́ sí í jẹun ẹ má máa fọwọ́ sí í ẹ má máa fi mú mi. tọ àwọn ẹni tó bá fẹ́ jáde kúrò ní mọ́ṣáláṣí tó tiẹ̀ ṣe òṣì rẹ̀ síwájú ẹni tó bá fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ yóò ti ẹsẹ̀ òsì rẹ̀ síwájú ẹni bá fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ òsì náà kọ́ yọ kúrò nù bàtà ẹni bá fẹ́ bẹ́wò apá òsì náà kọ́ mú kúrò náà wò ẹsẹ̀ òsì náà kọ́ yọ kúrò nù ṣòkòtò sọ eléyìí àwọn abitẹ́tì máa ti ọwọ́ sí yín síwájú nù afẹ́ fọ́kù afẹ́ fọ́dọ̀tì afẹ́ fọ́ ẹ̀gbin ọwọ́ sí wa láàmú àlò afẹ́ sádọ̀tì afẹ́ sálẹ̀ ọwọ́ sì wá ní ká máa lò fún. كان النبي صلى الله عليه وآله وسلم يعجبه التيمم في كل شيء النبي صلى الله عليه وآله وسلم ọwọ́ ọ̀tún ló máa wù láti lò fún gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ sè. Aisha radiyallahu anha ti ń fún wa níròyìn ó ní fi tarajjulihi wa tana'ulihi wa tuhurihi wọ́fi ọmọ yìí kúlì ha níbi yíya arun rẹ̀ apá ọ̀tún náà kọ ya níbi wọ́ bàtà rẹ̀ ẹsẹ̀ ọ̀tún náà kọ wọ̀ níbi sísè mára rẹ̀ tó bá ń wẹ̀ apá ọ̀tún náà kọ máa fọ̀ àti nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ àti nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ìtakàyọkúrò rẹ̀ bí a fẹ́ jáde mọ́sálásí bí a fẹ́ wọlé gbọ̀nsẹ̀ bí a fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó jẹ́ òsì láàmà sí láàmà ti síwájú ló ti síwájú pápọ̀ ló máa ń wù láti lò ní gbogbo gbà ẹgbà wá wá ó fi hàn wá wípé wọ́n máa ń rẹ̀ sí ọwọ́ òsì rẹ̀ wọ́n máa ń rẹ̀ sí ọwọ́ òsì rẹ̀ sí ìka eléyìí ti ń bẹ láàrin taarin àti ìkárí ń bẹ láàrin tààrí àti tọ́mádẹ́rín tapọ̀ òsì ibẹ̀ ló máa ń fi òrùka rẹ̀ sí òrùka gé nìyẹn o kìí sọ òrùka ògùn o tẹ́ẹ̀mà tara yín jẹ́ gbọ́dọ̀ bí náà kúkú lórúka alùmọ́ òrùka ṣẹ̀tọ́n èwo lórúka ṣẹ̀tọ́n òrùka tán ti látara rin ọlọ́ọ̀fi sọ sẹ́yìn náà ti mọ̀ pé àwọn bí alùwọ́ alùkì sọgbóná dẹrọ tùnà àṣírí àwọn òkàbú a'udhu billahi minash shaitani rajim mùsùlùmí ìfiru rẹ̀ sọ́wọ́ tó ọwọ́ tó máa ń fi sí òun náà lẹ́yìn tó sì jẹ́ pé ọwọ́ ọ̀tún ló máa ń wò fún gbogbo nǹkan tó bá fẹ́ sí tó lè túmọ̀ sí pé olùkárí ẹgbẹ́ alákan tún wá ó ní máa fi sí tọwọ́ ó kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn ìtọ́ pé ọwọ́ sí ló máa ń fi sí tó lè túmọ̀ sí pé ẹni tó bá fi agogo rẹ̀ sọ́wọ́ onídìí láti máa sọ pé ẹ̀ lágbọ̀ yìí wọ́n bàbá alágbọ̀ yìí anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń fòrùka rẹ̀ sí ọwọ́ sí a sì máa yí pé kí ló jọ òrùka jù láyè sí sáàgó jọ òrùka àbí ọjọ́ ọjọ́ tẹ́lẹ̀ ìjẹbù sí jẹ lẹ́yìn wọn ìdá ṣẹlẹba ahadukum fẹlẹ ẹtẹnẹfẹsẹ iná tẹnìkan ni tó bá mú nǹkan kan tó wà nínú abọ́ tó bá mú nǹkan kan tó wà nínú abọ́ ìbá àjọ mi ìbá àjẹkọ ìbá àjẹkókó ìbá àjẹtí ìbá àjẹkùnú ìbá yàtọ̀ sọ́tí yàtọ̀ sógùrọ̀ torí ké mùsùlùmí ẹ̀ mú mú kó mú yàtọ̀ sí sẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ sí burúkutu yàtọ̀ sọ́tíkà yàtọ̀ sáwọn pẹlẹbẹ yàtọ̀ sí ẹ wọ́n ti pè ẹ ẹrú jẹjẹ àwọn amukumu tí wọ́n mú yẹn kíní kan náà rébù ìsẹsẹlẹ rubbish wọ́n ti lè kọ́ pé ilé làwọn òkà tó kẹsàn-án òde ọtí fa hmm? so nítorí ìdílé yìí báyìí gbogbo orú àwọn nǹkan mímu burúkú yìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mu àmọ́ àwọn nǹkan tọ́tọ́ tó bá ti mu Ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti dẹ́ni tí wọ́n máa mí sínú abọ́ nígbà tá à ń bá mu tọ́wà nù ẹ̀ ìgbà wo lèèyàn máa mí sábọ́ ìgbà téèyàn bá dẹnu dábọ́ tí ọ̀fà bọ́ lọ́rùn lẹ̀ nìyẹn máa mí sábọ́ nítorí pé a bá gbé nǹkan a bá dàbọ̀ nù ká mú ká mú ká mú ká mú abẹ ẹjàbọ ọmọ mi nìkan ó gbé tí ń gbẹ mi ti pọ̀ jù ẹnà tó eyín sábà mi sábọ àfi nígbà tí yẹn bá wọnú má bọ́ ìwà wọnú má bọ́ tọ́ọ̀fì máa mú tó wà nínú rẹ̀ ní àmúmísí nínú ìyí máa bọ́ kàdí àdínà ni gbígbá gbé nínú fún ọ ni àbí yogurt wọn á gbé fún ọ wọn dànù abọ́ kọ́ wọn á jáde mu. wọn á ní ẹmu ti yín bẹ kí ẹ gbé fẹni tó wà lápò ọ̀tún yín àbí wọn náà gẹẹsì rẹ àwọn kan gbé ni ààbọ̀ hmm, hmm, hmm, àwọn èèyàn sẹ́kù pọ̀ olùkọ́ ọgbọ́n kan ni. ẹ̀rí máa mí bẹ̀ máa mí bẹ̀ máa mí bẹ̀ mí máa mú nǹkan mí sínú rẹ̀ tó bá ti mú díẹ̀ kó tó di pé kó ti gbé kúrò lẹ́nu rẹ̀ eléyìí wọn máa ṣàpèjúwe pé èyí ṣe wọ̀nbí àwọ̀nbílíkì èyí ṣe lójú kòkòrò ẹ tó fẹ́ jagbọ́ mọ́ nǹkan tí mu. bákan náà yóò tún jẹ́ kí nǹkan tó mu yẹn ó tún wà nípò ó dá abẹ́lòmíì náà láti mu pàtó ọba ti máa mí sínú ẹ̀ nítorí pé tí ọba ti mí sínú ẹ̀ ó rọrùn púpọ̀ pé kí n tá a fẹ́ kó tara rẹ darapọ̀ má nǹkan tó ọ̀fẹ́ tó mú bíi tọ́ bíi hun tí ọba ti tètè gbẹ́nu kúrò lára bọ́ tí ẹ bá mú títún mú títún mú ó súnmọ́ kí tọ́ tẹnu rẹ jáde dàpọ̀ máa. ntọ́ mu bíi díì kọ́tẹ́nu rẹ̀ dàpọ̀ mọ́ ntọ́ mu bíi omi kọ́tẹ́nu rẹ̀ dàpọ̀ mọ́ ntọ́ mu bíi yogurt ìwọ lè máa wọ́n kò sí nítorí nígbà bíkọ́ itú ẹni ara ẹni náà ni ìwọ sì lè mú tọ́ ti ẹ kó tó máa wà ẹlòmíì mu lẹ́yìn tó wà pé tọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan ń tó dùn jù bẹ́ẹ̀ lọ ó ń pẹ́ tó tó ń lọ mi mú mọ́ mi mú. máa mu tọ́ mọ́ pé àyítọ́ tèmi bọ́tà ni bọ́tà kọ̀ bọ́tà kọ̀ kẹlẹ́bẹ́ ni. bákẹ́rẹ̀ ibi tó mú tó mú tó mú ẹ̀yà ò mímí ẹ̀yà tó mímí yẹ ilẹ̀kùn ní gbàbọ̀ ibi tó tó mú ìpọ́ kẹsẹ̀ pọ́ àfa condensed milk àbí kí lè pè ọjọ́ abẹ́ẹ̀dùn tiẹ̀ tẹ̀lé yóò mú lẹ́yìn rẹ̀ tiẹ̀ bá kọ́mọ́bà jẹ́ pé ìwọ kánjúà ìwọ àwọn bíà wọn hàn la islam fẹ́ tún wa sí ni wàláì tá a bá fẹ́ àtúnṣe àmọ́tá àwọn ọba ti fẹ́ àtúnṣe tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ ọ̀bùn burúkú bẹ́ẹ̀ fún lọ́sẹ̀ gan yóò tún pò mọ́lẹ̀ islam fẹ́ ká dáa gbogbo èèyàn yókù lọ ìdènà kọ́dà ìwádìí tún fi hàn lónìí nínú medicine wípé ká kó mi náà lẹ́sẹ̀ mu ebíkíbi omi ọba àwà kò bá jẹ́ pé inú gò lọ wà tẹ́ ń bá mú tẹ́ ẹ ti dá sàn kó tó di pé ẹmí ó ń gan lómi tí máa sara láǹfààní lò kéde kéé wúlò kéé wúlò fálàfin ọmọ èèyàn sèyáwó ta ló fi léyìí máa nàbì Muhammad sallallahu alaihi wasallam tí ìbá ti Allahu rabbul alamin experimental work wọn ṣe experimental rọwọ ìbọ́lọ̀ ló fi mọ anábì sallallahu alaihi wa sallam. torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mi tó bá fẹ́ mu tó bá jẹ́ pé ẹ̀ẹ́dẹ́nu kọ́ kẹ́ ẹ máa mú kẹ́ ẹ máa mú kẹ́ ẹ máa mú kẹ́ ẹ máa mú kẹ́ ẹ má yọnu kú yóò wu ẹlòmíì náà mu kò ní rí ẹlòmíì la láti mu ẹ̀yin gbọ́ alára tẹ bá ti fẹ́ mu sí ìrọ̀rùn ní ọ̀bàdé kò sì ní í ṣe àpèjúwe yín fẹ́nikẹ́ni tí máa ń wò yín gẹ́gẹ́ bí èèyàn bu ọmú jẹ so èèyàn máa ń sọ dignity ara rẹ̀ ni Islam ń sọ iyì wa fún wa fẹ́ni tó bá fẹ́ because tó bá ní wọ̀ fẹ́ ni àbùkù ni àbùkù náà lọ́ọ́ màkà ẹ gbọ́dọ̀ mí sínú tẹ̀mù ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni nínú rìwáyà mi Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé wọ́n yẹ kò fi ẹ tún gbọ́dọ̀ máa fi atẹ́gùn sí tẹ̀mù ẹ gbọ́dọ̀ fẹ́ oúnjẹ oúnjẹ fẹ́ jẹ látẹ́gùn níṣẹ́ tí ìlọ́fẹ́ mu wọ́n á ní tí ìyẹn ti gbóná wọ́n fẹ́ látẹ́gùn pẹ̀lú ẹnu rẹ fúfúfú mm, mm, mm. ẹ̀kọ́ ilé gbóná ebi òun á lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù wọ́n sọ pé ẹ̀kọ́ gbóná fẹ́ fífẹ́ sùúrù ló ṣe nínú àdìsí kan. ngbàtà nàbì sallallahu alaihi wasallam kìrìtánì kan fi oúnjẹ tí oúnjẹ pé ẹ eh, ẹ ṣe sùúrù tutu. kó tutù yẹn nípa òní ìdìkọ ọmọ fẹ látẹgùn sẹmọ fún níbi ká abọ ká máa mí i iná là ń tún fún níbi bẹ́ẹ̀ náà tó ń jẹ bá gbóná tó ọ̀dàkùnrin tó àwọn afẹ́ látẹ̀kùn wọn sọ àbà àbà láti èsì pé oúnjẹ ń sá lọ ẹ ṣe sùúrù. èmi fẹ́ràn kí n máa jẹ́ gbígbóná ni má wùlẹ̀ fẹ́ látẹ̀kùn má jẹ́ kó máa bú ọ lọ́nà. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ríkẹ́ nu ká da ẹnu pa ọbọ̀ ká má yọkó lẹ́nu aló ṣeéṣe kí tọ́kíkún kọ́ bọ́ sínú ọjọ́ ẹni tó wá fẹ́ kọ́ orí ah, kí atẹ́kùn ti jáde lẹ́nu àtúkọ́jẹ́pọ̀ àti àti tọ́nà ni wọ́n jọ ń jáde náà ó lè pọ̀ ó lè dínkù ibi tó ṣe fúfúfú itọ́ rẹ̀ ọmọ dà sínú oúnjẹ ẹni tí ń ta oúnjẹ fún yẹn àsìkò tí ń bu oúnjẹ o nínú nǹkan tó bá làásì àmú oní pípọ́ máa sọ ọ̀rọ̀ sọ nítorí pé tí ń bá ń sọ̀rọ̀ lásìkò tí ń ta oúnjẹ tẹ́ fún yín o ntọ́ rọrùn púpọ̀ ní kíkítọ́ ẹnu rẹ̀ kọ́ máa dàpọ̀ mú oúnjẹ o torí pé sọ́sọ́ ọ̀rọ̀ yìí tọ́ ọmọ jáde báyìí tọ́ ọmọ jáde torí pé ọ̀rọ̀ kì í jáde àfikọ́ jẹ́ pé nǹkan kan bíi tọ́ bíi gbogbo ẹ̀ torí pé itọ́ ti ń bẹ lẹ́nu dàbí gírísì ni fún engine òun ló ń jẹ́ kó ní flexibility káhọ́n ní flexibility ń jẹ́ káhọ́n lẹ̀ kó tó lò tó bá ti wá jẹ́ pé ẹni tí ń ta ń jẹ ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ náà ni ọdún tó àmọ́ jẹ tá rẹ̀ mú jẹ. ọlọ́bí ẹni tí wọ́n ń takara fún ọ̀gbẹ́ni lọ ẹ àkẹ́lẹ́ ló la wí ẹ àkọ́dà gan ayé màtí gbẹgbẹ́ nítọ́tẹ́lẹ̀ ń jẹta màmá pọ̀jù sákàrà tó lọ báyìí gbẹgbẹ báyìí gbóná tó lọ kàn tó lọ pé ọ̀rọ̀ àtọ̀ rẹ̀ má dára ẹtí bọ́ ta sí àná àbá tó wọ́n mọ̀ bá wọ́n mọ̀ táyà rẹ̀ sí gbogbo jẹ́ wọ́n mọ̀ àbí èyí yọ. ó tún á máa jẹ tó ń tọ́ mọ́ súyà ó tún máa rẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí so báwo wá lẹni tó á di ìdí tí ń fi oúnjẹ látẹ́gùn pẹ̀lẹ́nu àbá gbogbo àwọn tó yẹn yóò tún mix máa oúnjẹ tá a láfẹ́ jẹ síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ káàánú ọmọ ṣàkíyèsí rẹ̀ ìsáàmù fẹ́ràn wà fún dáadáa kò fẹ́ ká dẹ̀dẹ̀ kú jẹ ẹ̀yin náà ẹ̀wọ́ wò ní ìsìn ẹ̀wọ́ wò ní ìsìn ọ̀jẹ̀ itọ́ onítọ́ mọ́ ń jẹ àrùn burúkú mú àwọn èèyàn ní ìsìn ọwọ́ pé mímí rẹ̀ tó bá mí níbi tí wọ́n wà tí mímí wa jáde tagbára tagbára bí kakó sín atẹ́gùn tó wá jáde láti mú rẹ tó o lè pàdé rẹ tó o bá ní báyìí kí ẹ bọ́ coronavirus. ètí ṣẹlẹ̀ láyé ní ìsinú wàláhì ọ̀kan burúkú kan tún jáde ní ìsìn wọ́n tún pọ̀ náà kí òun tún wọ́n ìsọ̀rọ̀ coronavirus òun náà kì ní kan virus òun náà ń pààyà burúkú. tó ẹ ẹ bọ́lá tí wọ́n lè ní í gbogbo orí eléyìí. gbogbo ìyá mi wọn kan sọ̀rọ̀ àmì dání tó ṣe pé ẹ̀yin wọn kàn gbà tó àwọn èèyàn ń jẹ àti tọ́lọ́ máa sọ ìyàwó náà máa sọ̀rọ̀ rẹ̀ tọ̀ nítorí di eléyìí ara ẹ nísìn gbóúnjẹ fún mi àwọn ẹnu mi ò ní o mi ò ní jẹ wọn ni nǹkan rẹ ẹ ń bínú ni bẹ́ẹ̀ mọ̀ ń bínú tí dé á ń síbi yorùbá máa sọ pé ṣé amukun mẹ́kọ̀ọ́ nìwọ ni àbí báwo ok bí màá wá amukun mẹ́kọ̀ọ́ ṣé tọ́lọ́ yẹ kí n máa mu mẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé yẹ kákìí kákìí sára coronavirus sísìn kọ́lọ́ dákúkọ́ sọ akọ́là wa látàrí ẹwọ Islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn èso makiníkà coronavirus kọ́ tó mọ Ebola virus ẹwúrú ẹ̀kọ́ ńláńlá tánàbí nǹkan wà ní. nísìnyí ó ti di tọ́lọ́ fọ́kálí báyìí ó ti kó ní China ó dé Japan àwọn èèyàn kú seré ní Japan South Korea àwọn èèyàn kú seré ń bẹ̀ ni ó tún lọ sí dodo Italy àti Italy ní tí wọ́n pín fún gbogbo European countries ọlọ́run dákun kó ṣàánú wa ó tún wọn lọ títítítítí lára rẹ̀ àti gbọ́ pé Burkina Bay wọ́n ti rí ẹnìkan bẹ́ẹ̀ Burkina Faso Algeria Egypt wọ́n ti mú èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọlọ́dà kún kọ́ sọ akọ́là wa ọlọ́dà kún mọ́jọ́ débi tá a wà yìí sọ́mọ pé ah, àwa ní ètò pọ̀ fá <laughs> ẹ mọ̀ pé àwa ah, àmójútó aláàfin àwọn èèyàn púpọ̀ púpọ̀ nígbà yẹn náà rí lásán fífà lásán tó fẹ́ lé wa láyé kí ló wá rí ṣe. ẹ̀rọ àwọn ẹni tí ó fẹ́ tó ní ìpalẹ̀ mọ́tò ní agbára àwọn tó fi ayé jẹ wọ́n gbé wọn fẹ́ kú. ẹ̀rù bí ṣe rí wọn ti mú wọn lọ́kọ̀ọ̀kan ti ń pa wọ́n ti ń pa wọ́n ti ń pa wọ́n ti ń pa wọ́n tí wọ́n ní ẹ̀fíkúrẹ́tì débi ìjọba ìlú China ti pọ̀ sí ti abẹ́yẹn ọ̀gbọ́n now ten days hospital jọ ẹ́ pọ́fẹ̀sì gbogbo àgbo yìí síbẹ̀ ìmọ̀ iye ọdún tá a máa sìn. ara fẹ́ kọ́ ẹ pé ẹ wá sí pé ẹ kí lè má pè náà ni pé kátẹ pé health center ní àdúgbò tí ò ní ju yàrá kan àbọ̀ lọ sẹ́ẹ̀ mọ ìgbà tá a máa sìn ẹ̀ ká tó ti máa ṣe sọ́jú tí wọ́n pè ń jẹ́ ní tí wọ́n tó kí ni à bọ́yá láti ìgbà tí gbàwá ti lọ títí ìgbà tí wọ́n lé Jonathan sọ̀rọ̀ ká lè parí ọ̀kàfà. iná ni àwọn World Health Organization làwọn náà sọ pé àánú ń ṣe àwọn fáwọn Áfíríkà dúdú yìí tó bá lọ dé kọ́ńtírìsì wa lọ́mọdé ọjọ́ kan yóò máa kú dànù wọ́n máa kú dànù bí ẹran nítorí ẹ mọ̀ káwọn afẹ́rẹ́ ìtẹ̀jẹ́ púpọ̀ bẹ́ẹ̀ la sọ pé ńgbà tẹ́tẹ̀jẹ́ ń bọ̀ wálé ayé kásọ áfíríkà èèyàn dúdú ló ti jókòó ká mú yorùbá lẹ́bù kúrò lálẹ́ màmá tẹ́ra wá jẹ bàjẹ́ ẹ̀rí àwọn the so called minister of health minister of health ha àti ṣèpàdé gbogbo preparation gbogbo preparation kan àbí readiness pé tọ́ba dé kọ́ máa pa wá làwọn ti ṣe ẹ àbáwọlù àbá ẹ mọ ẹ ń dín wọlù sẹ́nìkan kan torí rẹ̀ á lágbára o a sì máa fi tọ́lọ̀ dá wa gbogbo ní tó bá dojú kọ àfi káwọ́ ṣàdúà sá Boko Haram kí là ń ṣe àdúà wọ́n ti pè lásà fífa àdúà gbogbo nǹkan kí là ń ṣe àdúà náà ni ẹ má gbàgbé ọlọ́dà má gbé kíní ìwọ́dọ̀ wa wàláhi wàláhi níbi tó léwu dé pẹ̀lú báwo ti rẹ́dì ẹ̀ka kan rẹ́dì fún kú ni à ọlọ́run dákun má jẹ́ òde bì wàláì tẹ bá mọ bí ṣe ń pààyàn ẹgbẹ́ wọn sọ pé ní China lọ́sẹ̀ yìí ó pààyàn five hundred and something lánàá ni mo gbọ́ àwọn òwe ìròyìn wa sọ pé ó ní the letter number tí wọ́n gbọ́ láàrin ọ̀sẹ̀ kan China ń try ní sí five hundred and something China tó ń try tó bá wọn tó bá dé bí báyìí kọ́ ọlọ́lọ́mọ iye òdo tá a tún fi kùn. eléyìí túmọ̀ sí pé ẹ dákun àwọn kata ní sallallahu alaihi wasallam ọ pàtàkì islam sì ń kọ́ àwọn gbogbo nítorí pé prevention is better than cure gbogbo ní tó ṣe tó kó bá láàfin rẹ má ṣe ní tó ṣe tara rẹ jẹ lọ́gà ńdọ́lọ́ bá ti kádàrà bẹ́ẹ̀ ni tó bá kádàrà kó kúkú ó kúkú burúkú òkè náà ni àmọ́ má kúkú burúkú má prevention is better than cure oúnjẹ lásẹ̀ jẹ́ àfẹ́jẹ tọ̀ rẹ ma má bàa fẹ́ oúnjẹ lásẹ̀ kù oúnjẹ là á fẹ́ jẹ àfẹ́ mukun rẹ ma má mi sínú omi ẹ̀rí ti kọ́ téèyàn tó gbọ́ bá máa ń lò tó bá fi ń bomi tó bá múlẹ̀ máa mú lọ́nà tí sọ́nà wà ní bìkọ́ tó bá múlẹ̀ tó mí sí tó mí sí tó mí sí tó bá gbé kalẹ̀ ó ṣèdè káwọn ọ̀tara rẹ̀ tà fáwọn ọkọ̀ tà fáwọn ará yòókù náà nígbà tó mi ti tó mi ti tó mi ti tọ́lọ́ mi lọ́ba dé tọ́ba gbé tọ́ba mú ó ti tàtàkùtà fún. so gbogbo orí eléyìí ká kíyè sára kọ́lọ́ wọn bá kọ́mọ́ fi wá sọ láàbù ẹjẹ́ àdúró bá ń lónìí ẹni tó bá ní ìbéèrè kò sí. dáadáa a lè fa bẹ̀bẹ̀ jẹ a lè sí fáànù lóúnjẹ lórí a lè gbé ibi tátẹ́gùn ti fẹ́ wa kéru kọ́ sáàmà fẹ̀ sí náà. aleykum salaam wa rahmatulah. kò sí tó burú mbẹ lókùnbà tẹni tí ń fi yín gẹran fún wa lárùn la tẹnu yóò sì máa rùn kò sì lè tàtàkùtà fún wa kó tilẹ̀ jẹ́ pé tọ́jú adùn ní ìsinmi ká máa fọ̀bẹ pin náà torí àmọ́ ẹni tí nǹkan ń ṣe náà wà lẹ́kùn sọ̀rọ̀. sẹ́rùkì ẹ̀ máa ń ṣiṣẹ́ fún tí wọ́n bá ṣàṣeyàn dáadáa wọ́n máa ń ṣiṣẹ́ fún nínú ògùn rẹ̀ tó lágbára jù náà nù ẹni tó bá tàjì tó bá ṣe rúkúyà fún ó sì ṣe kọ́yọ́ pálí jànú ó ti wọlé sí la rúkúyà ìlọ́lọ́wọ́ bó fi yọ dànù. ṣùgbọ́n nìkan ṣe béèrè ó ní òun ti kọ́kọ́ ṣe tọ̀rí kọ̀ láyò kóun tó wá mọ̀nà lọ sídìí súnà òun wá. òun á bẹ̀rẹ̀ sí ní wàmà lẹ́yìn ìgbà tó ń ti ṣe súnà ṣùgbọ́n gbogbo fẹsẹ̀ kàn kí ó tó tó bá wọlé gbetí kan yọ jáde létí mi ni kèé yí òun tí òun lè máa ṣe rúkìá àwọn anìkílà àjọṣepọ̀ rúkìá pẹ̀lú pọ̀ ọ̀mọ́kíó kò sájọṣepọ̀ kankan láàrin wọn tí ẹni kíkọ́ máa ṣe rabbi zidni ilma ni rúkìá tó fẹ́ máa ṣe torí pólì kọ̀gbẹ́kọ́ rọ́bì zidini ìlmà torí pé ńgbà mí ẹ̀rí pé gbogbo tí wọ́n ti àwọn èèyàn wọ́n máa tìràn má rúkìá rúkìá rúkìá so tí ẹ bá wá sọ̀rọ̀ alẹ̀ fún kíkọ́ lọ sí yóò padà máa pa nábì òkúrọ̀ yóò padà máa pọ́lọ́ pípé irọ́ ni pa nítorí ó ti ṣe rúkìá ṣe rúkìá orí òun ò sí tí wọ́n á sọ pé tọ́ba ti ṣe rúkìá ó ní mà ní ń bọ́ ti sọ fún àmọ́ mọ̀ pé zidini ilma نعم. عليكم salaam. bí ẹni tó ti aṣáájú. Ah, wọ́n ní sọ fẹ́sùn káyàn ni wọ́n ọ̀ma bí ṣe ń ṣe aṣáájú rẹ̀ àbó làwọn ti wá dán. náà. ó máa ń bóyá ní sẹ máa ń ṣó ní ìmá oní <laughs> gbogbogbò àti ẹ bá ti lọ sọ́dọ̀ ó máa ń ṣó kí ló máa ń ṣó torí pé nìsín ọ̀tọ̀ ní tẹ́lọ̀mì lè sí ọ̀tọ̀ ní tẹ́yìn kàtì mi ò lè ma ẹni tẹ́ni tí. mo fẹ́ fẹ̀sùn kàn ṣe sí mi kí n má bàa jẹ́ pé n tí ò ṣe sí mi ni mò ń fẹ̀sùn rẹ̀ kàn nísìnyí wọ́n nísìn sówó ló ní ni tí ń bínú rẹ̀ sọ́lá ló ní ni tí ń fẹ́ kọ́ bàjẹ́ mọ́tò lọ́ọ̀rà ni ní fẹ́ kọ́ lọ kọ́ kọ́ wá kọ́ lọ forí rẹ̀ sọ kiri ìmọ̀kan ló ní dánìkan onírú rẹ̀ rí sùkúlù ni tí fífẹ́ kìtì ọ̀bàjẹ́ ìwọ nìkan ló yẹ fún bàbá rẹ ní tí wọn ọmọ gbogbo ẹlòmíín kú tí fífẹ́ kó kú bóun ti ń sè lára rẹ ó yẹ kó lè mọ̀ náà torí ẹ kà máa fẹ̀sùn kà àwọn èèyàn gbá mi kó sí nǹkan ẹ sí ọ ọlọ́run ò sì fẹ́ ká máa rorò kérò sọ́mà làkejì yá ayé alẹ́dí na amẹ́nu títẹ́ ní bò kẹ̀tì rán nínú bọ́ọ̀n iná bá àbọ̀ bọ́ọ̀n ní ètò ọlọ́run yẹn sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ torí pé apá kan náà àbá dídá ẹsẹ̀ ni o ẹsẹ̀ ni so ẹni tí o tí tí kò sọ̀rọ̀ jáde ó ní wọ́n ti fẹ́ sọ pé tè lára rẹ̀ ẹ ti káwa náà kájẹ́ pé àrùn dáadáa sọmọlá kejì wa inṣàlá inṣàlá ọlọ́run ní faburú ṣe wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ fún kò sì lè wá dúró lẹ́gbẹ̀ẹ́ imam àtọ̀ yóò tún sọ láti ẹ̀sìn. tukọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadithi tí alimami ahmed tó gbé jáde wọn ni la salata li munfaridin khalfa as-saf kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá dá níkà dúró lẹ́yìn sáfù náà. aleykum salaam. bẹ́ẹ̀ náà islam ọ̀gbà ní sìgá bí òpó yìí àtòpó yìí òpó yìí àtòpó yìí òpó àtòpó islam ọ̀gbà kẹ́ láàrin òpó méjì bọ̀ so gbogbo bàbá sì máa tẹ́ni wa láti ní jẹ́ pé nìkan bọ́ sáàrin òpó méjì yẹn anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa dúró láàrin òpó méjì torí làwọn olùmọ̀ sọ pé kọ̀tọ́ ká máa sinú fẹ́ dọ̀ ká máa dúró láàrin òpó méjì báwọn àyàfi táyé bá ti há tí ò síbòmí tòlẹ́tọ́lá tó bá ti tẹ́ni wá ń bí atẹ̀bẹ́sàn ikú àkíbla ọ̀bẹ́ǹdì ni amatura láti àbọ̀ìdì kí sáfọ́ wa bọ́ sáàrin òpó méjì gbá bí ẹni ìṣèwà ní ìṣòdà ẹ̀rí pé kò bọ́ sáàrin òpó méjì òpó ẹni yẹn ti yẹra fún kéèyàn bọ́ sáàrin òpó méjì náà. Mhm. tani ń béèrè aleykum salaam. àbà ah, ah, àbà àbà kò sí yàtọ̀ eléyìí ò sí wa sẹ́ẹ̀ máa lọ sílé jẹ dọ̀tí wọ́n ní ìpò ẹ̀pà sí ká fẹ́ ẹ̀pà yíyan sí fífẹ́ sí <laughs> fífẹ́ èpo ẹ̀pà yíyan dànù ọbọ̀sábẹ́ mọ́fì oúnjẹ látẹ́kù kọ́bọ́sábẹ́ rẹ̀ fẹ́ dáadáa mo rò pé yé kọ́ ọmọ bá jẹ ìdọ̀tí mọ́ ẹ̀pà náà ìtumọ̀ mọ́fì oúnjẹ òní oúnjẹ tó gbóná mọ́fẹ́ tutù mọ́fẹ́ kó lè bá tutù pẹ̀lú atẹ́gùn ẹnu rẹ̀ náà. aleykum salaam.

ẹ retí kọ́ parí jẹ àwọn àti yín lẹ́gbẹ́ kẹ́ máa ṣe lásán akànyìn lábùkùtì akànyìn lábùkùtì ẹ pẹ̀ ṣe. amẹ́nìsì wọ́n bá lọ láti lọ ìyànjú kí wọ́n tó sálámà kẹ́sì darapọ̀ mọ́ wọn gbà ṣùgbọ́n lọ́wọ́ fún yín ṣe bẹ́ẹ̀ tètè parí àlà lọ bẹ́ẹ̀ fi tẹ̀sí ń bọ̀ lọ́nà ẹ̀ tí ìdèmọ̀ síláṣí náà fi ṣe kí ni tàbí sílámà lẹ́fí wá ṣe jàmáà kejì kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òṣùwọ̀n náà. wá sí ó jẹ abọ́ ọ̀tún tó ìdásílẹ̀ nìkan yẹn wá yọ ìyọ̀ ẹ̀ tó wà ní abọ́ náà kò tó ń lò máa sí ìyá wa sí ìyá káwọn tó àgbà lọ́wọ́ wọn. níbo lẹ́yìn dúró sí tẹ́lẹ̀ yín tẹ̀ wá lẹ́yìn. ẹ̀sùn tó mélòó ẹnìkan wá jáde lápọ̀ ọ̀tún. ó kó lẹ́yìn tí ó wá pín in sílẹ̀ òun gbọ́ ságbọ́n bò. àkọ́kọ́ tẹ́ ẹ bá tó sáfù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe kọ́kọ́ tó ẹ̀yin tẹ́ wàá sáfù alákọ̀ọ́kọ́ lẹ́yìn imam bẹ́ẹ̀ làwọn ti sáfù kejì náà bẹ̀rẹ̀ tù bẹ́ẹ̀ ni sáfù kẹta bẹ̀rẹ̀ tù bẹ́ẹ̀ ni sáfù kẹrin bẹ̀rẹ̀ tù déédéé ẹ̀yìn imam ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ládé tí imam Abu Dawud gbà wá sọ tí mo bá dúró ẹ dúró ní déédéé ẹ̀yìn mi anabi ni tí mo bá dúró ẹ dúró ní déédéé ẹ̀yìn mi so imam ti dúró báyìí ẹ̀yin mẹ́ta lè fẹ́ ṣe sọ láti lẹ́yìn sẹ́lọ dúró ń bẹ̀rẹ̀ nàám tí déédéé ẹ̀yìn rẹ̀ lẹ́dúró ẹni tó bá dé nìsín ó wà optional nínú kí ẹ máa lọ sọ́tún. So àbí kẹ́ ẹ dúró lọ́sì àmì ẹ̀ máa agbọ̀n ọ̀tún lọ́lọ́lá ju agbọ̀n òsì lọ gbọ̀dúró láti máa bẹ̀rẹ̀ sáfù dédé ẹ̀yìn máa tọ́ba tó fẹ́ bẹ̀rẹ̀ sáfù ẹlẹ́kejì dédé ẹ̀yìn máa náà lẹ́yìn àkọ́kọ́ wa dùn ẹni tó dé lẹ́yìn rẹ̀ nínú kó dúró sápò ọ̀tún àbí kó dúró sápò sí àmọ́ kọ́ mọ̀ pé apọ̀tún tó ń dúró yẹn títí apó fi máa pé lọ sápò ọ̀tún báyìí ọlọ́lá ju apó sí lọ tó fẹ́ máa tò nìyẹn kì í ṣe pé ẹtì wàá tò dáadáa lẹ́yìn imam ní sáfù alákọ̀ọ́kọ́ tàbí tí àti sáfù ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀rẹ̀ ẹ wá lọ bẹ̀rẹ̀ látọ̀ òdo burúkú wọn pélé òdo kétòsòdo tó fúyẹ́ odo burúkú ọjà ìbùsùn irú ẹ sì pọ̀ bàjẹ́ nàìjíríà yìí kọ́dọ̀ tún pọ̀ lọ́dọ̀ àwọn kan tí wọ́n pé súnà làwọn ọjà náà nítorí kékeré wọn mọ̀ gbọ́ ẹ kàn máa tú adé ṣe tukutu tó èèyàn bùkátà láti pé ọ̀rọ̀ tó bá wà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kéèyàn kọ́kọ́ gbọ́ yẹn na before application tẹ́ ẹ bá ti gbọ́ kẹ́ tó máa lò ẹ sì lò nítorí tó àwọn àmì ẹni pé tẹ́ ẹ bá lè sí nǹkan kan lò àjàjà wọ́n ti mọ̀ ọ́ ní ustaz wọ́n ti mọ̀ ọ́ kíní kan ò ní fẹ́ wùdúrọ̀mà ọmọ wọn wá bó ṣe sá sọ pé bẹ́ẹ̀ náà ni sẹ́ẹ̀ ọ àwọn abẹsìn ọlọ́ọ̀jẹ bí àwọn ẹni tí wọ́n ní wọ́n sìnkú wọ́n wá ń rọ́ ìpẹ̀lẹ́ òkú lórí wọ́n á fi nǹkan kan sí orí òkú bíi búlọ́ọ̀kù alámà àbí pákó one by twelve wọ́n wá rọ́ pẹ̀lẹ́ òkú gángan lórí lẹ́yìn sọ́nà ni ẹ̀ ah, sọ́nà wo sunna àwọn olóníkẹ́ kan mùsùlùmí lábú ẹ̀yin ọmọ kíkẹ́ rọ́pẹ̀ síyàn lórí gangan lórí rẹ̀ gangan ẹ̀ mọ̀ pábùkù bóyá ń bẹ láyé àbòtí kù ìgbà tí wọ́n wá ń bá fà lọ́wọ́ aládé ti kàn wọ́n lọ gbólógbòló mọ́rọ́ wọ́n bá ní ọkà ọ̀tọ̀ ní táàdì ti ń sọ ọ̀tọ̀ ní tó ń gbọ́ yìí wọ́n ti wá nílẹ̀ lárúbá ló ti kẹ́kọ̀ọ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí ilẹ̀ lárúbá náà ti ṣáì kí lọ́wọ́ náà adé ti wọ́n ní Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu wọ́n ní tí wọ́n bá kú ẹgbẹ́ sàárè mi fún mi láhdan ìtí yẹn máa ń gbẹ́jìn kápẹ́ bí àgbà yìí ṣe wà ẹgbẹ́ tó jìn lọ́lẹ̀ báwọn tó bá wọn délẹ̀ alkiblan nísàlẹ̀ lágbọ̀n ibi tó jẹ́ alkiblan á ihò síbi níbi tá a fẹ́ gbókùú wọ̀ tẹ́lá tí gbókùú wọ̀ bẹ́ẹ̀ ájì ó sùn lẹ́ni tó fi ọwọ́ ọ̀tún lélẹ̀ so tó bá ti fi ọwọ́ ọ̀tún lélẹ̀ tó kọ sísàlù kìbìlà kí ni ọkọ sẹ́yìn sójú ní ọkọ lẹ́yìn àbẹ́yìn ẹ̀yìn rẹ̀ ní ọkọ sẹ́yìn ọwọ́ ni kẹ wá fi òkú kẹ fi blọọk tí wọ́n fa mà ṣe kẹ fi dí mi má bẹ̀ kẹ fi blọọk tí wọ́n fa mà ṣe kẹ fi dí mi má bẹ̀ kẹ wá rọ ìpẹ́ dí sàárè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam sórí rẹ̀ wọ́n rọ́pẹ̀ náà pé ńgbà tá a gbé sáré dé sálẹ̀ apẹ̀kọ́rọ́ rẹ̀ ibi apẹ̀kọ́rọ́ rẹ̀ sí la gbókù sí àwọn afi búlọ́ọ̀kù di òpin ẹ̀ lẹ́yìn ńgbà tá a rọ́pẹ̀ yìí ṣé ara búlọ́ọ̀kù lè pẹ́ rọ́ọ̀lù ní àbórí òkú torí ẹ̀ ló ti jẹ́ pé ká máa kájú pa gbọ̀ǹ kankan yé lórí òdo èèyàn kàn máa ṣe àwọn àlùmọ̀ lọ́nà torí ẹ̀ wọ́n ní wọ́n ti sílẹ̀ kárí àwọn èèyàn pàkíyèsí òkú mi tí á kú orúkọ sì ń kí a pé ẹni tó ti ṣe mistake alákọ̀ọ́kọ́ náà ni ó tún ni ó tún mójútó bí wọ́n ṣe sin ó tún wọ́n tó wọ́n pàgbó náà ni áá kí ni náà ló ṣe jẹ́ pé tẹ́ bá ti ṣe mistake kan tẹ́sí mọ́ ní ustaz ó ní fẹ́ withdraw kòtòkò ẹ dákun tala kọkọ mo ṣe mistake ni o olódò ni mi gbà náà o wọn ti wá sànù mi ní olódò ń dání mo rò pé yé <laughs> so ìdí inú tó fi jẹ pé mistake continues kọlọ ń sànù náà aleykum sọ. àwọn dà kí ni ìwádìí tán fẹ́ ṣe sí lára òkú ni àbí láwùjọ. kí ni ìwádìí ẹni tó pa ní í ṣe pẹ̀lú àìsí ìsìn òun. ẹ̀yin náà lèmi náà ń béèrè àwọn náà bì á. torí wọ́n lè sọ yìí pé ẹni tán pa yẹn irú búlẹ̀tì tí wọ́n fi pa wọ́n máa gbìyànjú àti yọ lára rẹ̀ gbàtà bá tó yọ ló tó lè firi fún kíláàsì nítorí pé rúgúlẹ̀tì ó jẹ́ ká mọ irú ẹni tó lè lo rúgúlẹ̀tì ó ṣeéṣe pẹ́pẹ́ ní tán pa nípa àbòsí yẹn a ti béèrè ń gbogbo òlu kò sẹ́ni tó mà sọ àwọn ni ẹja dá sísin rẹ̀ dúró dìgbà tí a fi kéde pé ẹnìkan bẹ́ẹ̀ o tí wọ́n yìnbọn pa o àyèbá àmọ́ àtẹnìkan láwọn ìlú nílùú gbogbo tí wọ́n tó travel tó wá sírò ìlú báyìí tí wọ́n sì ti gbúrò rẹ̀ pé kó padà lé káwọn náà wá wò wọ́n lè ti torí rẹ̀ dùkúdù. sòtó bá jẹ́ pé àwọn àdí tó jẹ́ mi o wọ́n sì ti torí rẹ̀ dókúdúró pé ńgbà tí wọ́n bá tó ṣèwádìí débi kí wọ́n máa bọ̀rọ̀ ṣe jẹ́ ni wọ́n tó sin kò burú lábẹ́ òfin ọlọ́pàá nítorí pàdánù sallallahu alaihi wasallam ńgbà tó kú kìí sọjọ́ tó kú ni wọ́n sin àwọn sábàbí ló sì fà títí sin rẹ̀ tó fi dìgbà tí wọ́n sin ó kú bí jọ́ àtìní wọ́n sin níjọ́ àlàrúbá kí ló dé tí wọ́n sin níjọ́ àtìní kí ló dé tí wọ́n sin níjọ́ tàlátà tó fi jẹ́ pé jọ́ àlàrúbá wọn ló sin torí ẹ̀ nínú òfin ṣẹ̀ríyà tí nǹkan bá wà rántí pé kọ́mọ́tì lọ sìnkú tó ní í ṣe pẹ̀lú pé a fẹ́ máa bóyá ẹni tó pa níbo lọ́ọ́ ti wọ́ wa tó ní wọ́n lè pa ẹ̀ ní ìsìnkú ọkọ̀ wa sọ ọ́ lẹ́ǹbì kan ká máa wá wádìí bó wọ́n ti wọ́ wa so ó sì ṣeéṣe kọjá pé ẹni tán pa nǹkan àmọ́ ẹni tó ní àmọ́ ibi tó ti wá ó sì ṣeéṣe báyìí pé pípa tán pa ọta ọta àfọn tí wọn lò sábà rí yọ àmà bóyá ọta àfọn àjọba ni bóyá ọta àfọn tó wà lọ́dọ̀ individual sí. so gbogbo orú nǹkan yẹn ó lè jẹ́ kí wọ́n dá sísìn òkú dúró náà. náà lè pèsè náà. nígbà tí àtẹ̀yìn ń sìn lẹ́yìn tàbí bímọ ìwòsàn ti dé yọlọ dúró sẹ́gbẹ̀ ìmáàmù yọlọ dúró sẹ́gbẹ̀ ìmáàmù àyè gbọ́dọ̀ wà náà ní ìsìnkí ló fẹ́ mú ọmọ jọjọ ìmọ̀ ọ̀nà máa dọ́gbọ́n sọ fáwọn èèyàn pé ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ọwọ́ ṣeéṣeéṣe ò lè débẹ̀ ó sì rí bìkan tí o ti lè fọgbọ́n pé káwọn èèyàn sunkún sun fún ọ kò sí wàhálà wàá tó pẹ̀lú wọn ọmọ abẹ́lọ̀ kẹ́nìkan wá kẹ́nìkan bá fi lè wá tí wọ́n á darapọ̀ mọ́ kó tó di pé ìmáàmù gbórí kúrò láti rúkú àjẹpọ̀ baraka ni kẹ́nìkan ọba wá àfi lẹ́yìn ìgbà tí a gbórí kúrò láti rúkú ó sì baraka ni tọrọ pé yé wa títí tí ó fi di pé ẹni tó wáyìn ọ̀nà bá rúkú lọ́wọ́ àti rúkú rákàrí alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́yin jọ. kò sí ọ̀rọ̀ wa ju máa ògùrù mi àdéhìí wà ọ̀fẹ́ máa sọ káyidá kí ni abẹ́ fi ọmọ pé ìlà òjì lẹ́nu máa ń falẹ̀ àhájà tẹ ilẹ̀ tẹ̀yẹ́mù omi ń bẹ tó ọfẹ́ máa ṣe tẹ̀yẹ́mù ọjọ́ bẹ́ẹ̀ tó. àkọ́kọ́ kò sí tọkàn àpẹlẹ lẹ torí pé sọma mùsùlùmí náà ṣé mùsùlùmí o kí la fẹ́ fọ̀rọ̀ kèfèrí sí àà àní ìsọmọ lẹ́yìn tó bá dẹ̀ kúfùrì dẹ́mu ìyẹn ti jẹ́ kẹfẹ́ gbogbo rọ́ọ̀fù tí máa ń fẹnu wà kí la fẹ́ fi ṣe ṣé rọ́ọ̀fù tí kẹfẹ́ rí máa ń fẹnu wà làwọn àgbẹ̀ sórí skéèlì adìlẹ̀ ni kí la fẹ́ fi ṣe tó ti ṣẹlẹ̀ sí wọ̀ ẹ dá nǹkan kan mọ̀ ẹ máa ẹ máa dáhùn olùmọ̀ọ́ àmà sọ ni wọ́n ní nǹkan tí ò ti ṣẹlẹ̀ àìdára ẹni láàmú láti wá dájọ́ fún tó bá ṣẹlẹ̀ tán á dìrọ̀ ogun fún un á wádìí wá dájọ́ rẹ̀ wá kí ló kà wá pé ti ṣẹlẹ̀ sí káfíìrì gánà rí ó déètì obìnrin ẹ̀yin náà gbọ́ nǹkan rẹ̀ wá dàrú ó tún déètì ẹlòmíì nǹkan nígbó tó fọ́ kí ló ń fẹ́ ti ṣe jẹ́jà bẹ́ẹ̀ ń déètì obìnrin mo ní láti ní kó ọmọ déètì ọjọ́ bó ti ṣe àwọn máa líǹkì gbogbo nǹkan máa nǹkan síbẹ̀ yìí ti mà pé gbogbo eléyìí lábẹ́ òfin ọ̀rọ̀ kí ni wọ́n á pè àtàkọ́ yọ̀rọ̀ ní máa gbọ́ lásán lásán gbọ́ ni ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sínú ìjọ anábì Muhammad sallallahu alayhi wa ọmọbìnrin tí wọ́n wáyé ló jẹ́ kí gbogbo nǹkan máa bọ́ sí i gbàgbé ẹ̀ ò sínú ìjọ anábì olóòtú kí gbogbo nǹkan máa bàjẹ́ gbàgbé tó káfíìrì sínú ìjọ pọ́ọ̀lù lálọ́ jáde ní àbíjọ májì ọjọ́ bó ti ṣe tó sáré gbogbo nípa nípa àwọn ìdáhùn ó níbèrè ọ̀hún gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ nípa lábẹ́ ò níbèrè kankan ẹlòmíì kò béèrè dáhùn. Naam. kí n gbọ́ àwọn téèyàn lè mú kí ló dé tó fi jẹ́ tó fi jẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ mu má mú un dúró máa jókòó mu mo rò pé yé wa torí kò yé mi tó fi sọ pé bíi bíi bíi zobo ọ̀fẹ́ sọ pé ń bí òkúkú mú àbí òye <laughs> gbogbo ń tọ́ba fẹ́ mo máa jókòó kó fi mu náà aleykum sọlá ó ti parí ti parí tí ẹ di jọ́ mi náà tí tí ẹsẹ̀ máa ń ṣe kí ni ó sì fẹ́ diwọ̀ rẹ̀ kò ní diwọ̀ rẹ̀ ẹsẹ̀ diwọ̀ kádàrà báwò kádàrà tó lọ kọ fún ọ yọ ṣẹlẹ̀ náà ni tí ẹsẹ̀ bá fà táburú bá fi ṣẹlẹ̀ sí ọ kádàrá nà mo rò pé yé ọlọ́run ti kádàrá pọ̀ dára ọ̀ràn tó dà nìkan yóò fi ṣẹlẹ̀ sí ọ sí ọkọ̀ takura náà. parí kùsọ̀. tí wọ́n ń ṣe ṣebí náà là ń sọ látẹ̀ tí wọ́n lé preserve it ṣebí náà là ń sọ what do you mean by preservation ṣebí wọn ẹ̀ ń bá àmúra wọn gbé kábì kan ní iná là ń sọ láti ẹ̀ka náà wọ́n ń ṣèwádìí lórí pé àmọ́ ẹni tó yìn ban sọ́jà ni sọlọ́pàá ni lápèjúwe afẹ́ títí tí wọ́n fi yọ búlẹ̀tì tó tábà tí ṣe ń tà àti torí rẹ̀ dá dúró tába ti rí tàìrí àlọ́sìn àní dájú ojú bẹ́ẹ̀ lọ. ìgbà míì wọ́n máa dá òkú mùsùlùmí dúró lórí rọ́ yóò jẹ́ pé ẹsẹ̀ lọ́nà lápèjù ẹnìkan kú ìgbà tó wá kú àwọn kan wá parọ́ wọ́n wá dètè pé kìí ṣe lásán ló kú wọ́n nà ní nǹkan ni sọ́nà yóò bá lẹ́wọ̀n so wọn ó lè jẹ́ pé nìkan ti ní yín nú wọ́n fẹ́ fìyà jẹ yín ẹni tó yẹ pé ó kú tiẹ̀ ní o wọ́n wá dété pé ẹ̀yin lẹ pa ṣé ẹsẹ̀ ni mo gbá ni àbóòlù ni mo lù wọ́n wà ní kí wọ́n lọ gbé lọ kí wọ́n lọ ya ọpọlọ rẹ̀ kí wọ́n kó ọpọlọ rẹ̀ jáde kí wọ́n kó gbogbo nǹkan ìyanu rẹ̀ kó abá lẹ́ẹ̀lẹ́ẹ̀ gbogbo eléyìí òyìn máa fi ní sẹ́sí mi náà tá a sì mọ lódodo pẹ́ẹ́nì kankan ò lú ní kankan a sì mọ lódodo pẹ́ẹ́nì kankan kò nání kankan tó fi kú ẹni tó bá fi lè ṣe sábàbí bẹ́ẹ̀ tó kù mùsùlùmí fi jẹ́ gbígbé kalẹ̀ tí wọ́n lọ sí lásìkò tí wọ́n fi fi sẹ́sí yẹn kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀pọ̀ lọ padà islam ọgbà kọ́ máa fi mùsùlùmí sẹ̀sì bóyá kó àbí lẹ́yìn ikú rẹ̀ ìgbà míì odó ìtumọ̀ ń fa kéèyàn dẹ́sẹ̀ níbi lílọ́ òkú mùsùlùmí lára látòjú ẹnìkan kú toyúntoyún ìgbà tó wá kú toyúntoyún yẹn àwọn medical doctors wọ́n dàn yín pé oyún inú rẹ̀ náà ti kú máa nú kò sí pé ayọmọjáde kan yóò sọmọ yìí láǹfààní kankan mọ́ ó ti kú ó ti kú So, islam sọ yìí pé a lọ gbé obìnrin yẹn sí tọmátọmá ẹ gbọ́dọ̀ lanu rẹ̀ ẹnìkan wá ní kọ́mọ́bà dàkúfà àfi ká yọ oyún inú rẹ̀ sẹ́ẹ̀rí títa dúdẹ̀ títa dúdẹ̀ fi yọ oyún inú rẹ̀ ẹ dáràn lọ́dọ̀ lọ ẹ dáràn lọ́dọ̀ lọ ẹ lọ sí wọn bá ti ṣe kú papọ̀ kó kàn lọ́ọ́ ti sọ̀rọ̀ látàrí òdo tí wọn bá lóòkú lára nísinsìn ìyẹn sẹlọ nítorí pé islam ọgbà pé tí mùsùlùmí bá kú kẹ lóòkú rẹ lára ẹ tètè jẹ ọlọ jẹ gbígbé sí ẹ tètè jẹ ọlọ jẹ gbígbé sí nà. Thank you ó lórí kodò ìgbà tó lórí kodò yẹn wà gbórí dìde mọ́ bàbá wa lórí kó gbórí dìde kò yé mi ṣé sábà ti gbọ́ ọwọ́ rẹ̀ sókè báyìí náà wọ́n gbọ́ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ padà. ó sì ṣe dìgírì lọ́wọ́ dìgírì kí ni dìgírì náà zikr ayiwa téèyàn ṣe zikr lọ́wọ́ lọ́wọ́ akú àmọ́ tó ń ti pé wọ́n wò ó ti kú wọ́n gbọ́wọ́ rẹ̀ ọwọ́ alọ́wọ́ lọ́ọ̀lẹ̀ àkọ́kọ́ kìí ṣe wọ́ ìlọ́kà wò pé só ti kú àbí ó ti kú láti lọ gbé àlàyé sí àwọn èèyàn tí wọ́n ní experience àwọn ni ó wò pé tó ti kú àbí ó ti kú torí pé ọ̀pọ̀lọpọ̀ látàrí àìmà ọ̀pọ̀lọpọ̀ tí ó ti kú wọn máa lọ sí o tó fi jẹ́ iná ní Islam ti sọ pé tó bá yẹ pé ibi tí èèyàn ti kú àwọn tó nímà nípa àmì tá ń fi máa ń mọ̀ pé èèyàn kú bá wà bẹ́ẹ̀ àwọn lẹ́ẹ̀ lọ wà o ẹ má tètè máa sọ pé ó ti kú o torí pọ̀pọ̀lọpọ̀ ìwádìí ti fi hàn kí wọ́n gbé lómìsín láàyè tí ó ti kù ìsìláàmù sọ pé sábà wá wà níbi tí ò sólùmà nípa mẹ́dísìn nípa kíní tí wọ́n fi bá a mà kó ti kú ẹ̀rọ alọ́la díẹ̀ ẹni tètè kájú lọ sí nítorí pẹ́lú mi máa ń dákú dídákú tí máa gbàsìkò pẹ́ẹ́pẹ́ lè má tají àfi lẹ́yìn twenty four hours tó bá ti wá lọ sí nǹkan lọ́kàn bára rẹ̀ nìkan ti gbogbo ẹ̀ dúdú ni pé wọ́n ẹ máa pé gbogbo adúrú ẹrù tí wọ́n ti lé òkú lórí kò ní ìsì láti jáde o so Islam ti gba kẹlọ sìyàn láàyè fẹ́ ṣe sùúrù bẹ́ẹ̀ ló ti jẹ́ pé kò necessary pé kẹ́ gbé lọ hospital nígbà táyà ń wò kó ti kú but ó necessary pé kẹ́ ránṣẹ́ pé medical doctor kọ́ wá wò wò wọn àwọn níbi tí wọ́n kì í ọwọ́ bọ̀ wọ́n níbi tí wọ́n kì í dínà wọn sábà fi wo kíní bọ̀ tí wọ́n fi mọ̀ pé dé mímí sì sẹ́kù àbí mímí ọ̀sẹ̀ kù torí ká má lọ ká má lọ ṣe mistake gbé àlàyé sí ká ṣe mistake lọ sísìn òkú lára ó sàn ju ká ṣe mistake gbé àlàyé sí lọ torí ẹ á ní farabalẹ̀ bàbá àmọ́ ṣe dékìrì lọ́wọ́ ọba àmà ṣe nǹkan míì lọ kò sígbà tí kò lè pa ríkìrí kan ò sí tó ní ká mọ́ mo rò pé yọ torí pé nísìn nínú táwọn èèyàn máa ń sọ wọn náà ní pé gbogbo jọ́tọ̀ bá ka làkọ́lẹ́jọ́ àpọ̀ ò ní kú sọ̀rọ̀ pé tó bá jẹ́ bẹ̀ gbogbo àjòjúmọ́ àmójútó àbá àmójútó àmójútó gẹ́gẹ́ báwọn bàbá làwọn ò ti kú sá so nígbà tí àwọn bá kú yóò kú náà ni àbí òye wọlé yan akhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run kò ní lẹ́mí kan lára nígbà tọ́jọ́ kú rẹ̀ bá ti pé náà sáàlì. èwo lẹ́yìn jẹ́ kí ló kọ́ tiẹ̀ sọ̀gá lọ́wọ́ kan pẹ̀lú àwọn déènì déènì ẹgbọ́rọ̀ àkọ́kọ́ àwọn tó ń jókòó dín dín dín àti sọ pé àwọn olùmọ̀ sọ pé ń bẹ́ẹ̀ náà àwọn orúkọ tó jẹ́ makro àmọ́ ìwọ́pọ̀ lọ sọ̀rọ̀ àrẹ fa tàbí ọ̀lẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ayé ló kọ́ tó ìwọ́pọ̀ lọ sọ̀rọ̀ àrẹ àwọn olùmọ̀ sọ pé ìmáàmù Nawawi ó ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ am ayi kéésì wọn ni Najmuddin kéésì wọn ni Sirajuddin kéésì wọn ni fathuddin kéésì wọn ni qamaruddin àbí wọn ni ìmálẹ̀fẹ́sì ó sọ pé ẹ̀sìn sọ mí di ìmálẹ̀ ẹ̀sìn sọ mí di àtùpà mo rò pé yé wa wàá yí opposite bẹ́ẹ̀ kéésì pé wọn lọ jẹ́ nǹkan yẹn ìyẹn tọ́lọ̀mùbá ni kò jẹ́ bẹ́ẹ̀ àbí òye wa torí wọn lè sọ yẹn ní muhiddin àmọ́ kí kọjọ mọ̀mítù dín pé Muhyiddin ẹni tí ó mọ̀ ṣẹ̀ṣẹ̀ jí àmọ́ nǹkan apá ẹ̀sìn ni tontori ẹ̀ wọ́n ní daba yi, inṣàlá kò burú ìyẹn ni pé ẹ̀sìn ni jí mi kìí ṣe mi jí ẹ̀sìn náà náà gbogbo Islam iná ni máa ń pè ní orúkọ yẹn kìí ló máa ń jẹ ìnagijẹ ló máa ń jẹ ẹẹri ètò àwọn pè ní sharaf ad-din ètò àwọn pè ní majid ad-din ètò àwọn pè ní mujaddid ad-din fakhru ad-din najmu ad-din shamsu ad-din siraju ad-din tó máa ń jẹ lákọ̀ọ̀bù ní kìí so kọ fáwọn nítorí pé látàrí wọn ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ fẹ́ẹ́ Islam àwọn tí ló gbà àwọn náà máa pè wọn ní àwọn orúkọ yẹn náà. gẹ́bí bí ibnu tẹ̀míyà wọ́n máa ń pè ní Majduddin ibnu tẹ̀míyà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك